sí orí ètò wa ètò yín èyí tí a pè àkọlé rẹ̀ ní hudan wa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan òjọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa kálọ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته الصلاة لوني أبر اسمي سيادة يفرع نقبع الصلاة الصلاة داج داج أوهن إنني اللي تقاقج تنيا غراج نينا أوري من الإسلام مرا لن يعوى جالي مجيج شهادة أن لا إله إلا الله وشهادة أن محمدا عبد الله ورسوله لن يعوى جالي مجيجي bí àjẹrìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi allahu rabbul alamin nìkan àti ìjẹ́rìí pé anabi muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́ọ̀ni ìránṣẹ́ ọlọ́ọ̀ni sọláàtì ló tún kàn ní pé pàtàkì ọ̀nà àyàn ni sọláàtì jẹ́ lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin gbogbo bó ti lè wù kí ọ̀rọ̀ wọn jẹ ipò yòówù wọn ti lè wà ìyẹn ni pé kò bá jẹ́ pé àsìkò ìbàlẹ̀ ọkàn láwa ni o àbásìkò ìbẹ̀rù àsìkò ogun láwa ni o àbásìkò kò síjà agbádùn àbá rẹ̀ ń ṣe wa ilé náà wà àbá tiẹ̀ jó ní ìrìnàjò gbogbo kò yẹ wù tá a lè wà agbọ́dọ̀ ṣe sọ̀láàtì kódà kó ṣe wípé àárẹ̀ ti ń ṣe wa kò gba kálura padà nípò dùbúlẹ̀ tá a wà náà dáadáa ní ká ṣe sọ̀láàtì eléyìí yóò fi hàn bí sọ̀láàtì ṣiṣẹ́ pàtàkì tó nínú òfin ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa kí wọ́n ní ń pè ní as وأفعال مخصوصة مفتتحة بالتكبير مختتمة بالتسليم نظام كوني صلاة قلنا إن جوسكا إليه تسيبي ó ní àwọn ó ṣe àkójọpọ̀ àwọn gbólóhùn kan àti àwọn afẹ́ kan tí wọ́n jẹ́ àdáyanrí èyí tí àwọn abẹ́rẹ́ pẹ̀lú Allahu Akbar tá a sì máa parí pẹ̀lú asalaamu alaykum eléyìí ni asalaam mo rò pé wọn náà ti dáhùn báyìí asalaatu yìí báyìí kí ni ìdí pàtàkì tí ọlọ́run ọba fi ṣe lófin fún wa ìdí tó náà bá fi sí lófin fún wa ọ̀pọ̀ púpọ̀ akọni pé àwọn sọláàtì tẹ̀rí yẹn ìmálẹ̀ ni o a ti ti máa pé ìmálẹ̀ àwọn èèyàn máa fi ríran bẹ́ẹ̀ náà ni sọláàtì tẹ̀rí yẹn òun náà ó máa fi ní mánà lọ sí di ń tọ́da ó máa fi ní mánà lọ sí di tó ṣe déédé àti pé sọláàtì tẹ̀rí yẹn òní máa mójútó àfi kọ́ máa káyàn lọ́wọ́ dì kọ́ máa gbéyàn jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ yọ́n máa léyàn jìnnà sí ìwà pálapàla àwọn àwa abú àwọn àìdáa yọ́n máa léyàn jìnnà sí. ọ̀sọ́láàtì tẹ̀rí yẹn nínú ìdí tọ́lọ́wọ́n bá òun náà ní pé òun náà ní nǹkan tí wọ́n máa sòyàn pọ̀ mọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun gan ló pọ́nmúlérò fẹ́sìn ìsọ̀rọ̀ láti tẹ̀ bá ti wó dànù ẹ̀sìn ti wó dànù abájọ ìdí rẹ̀ ẹni mùsùlùmí ti máa rí àwọn àdùn àdùn bí bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ yọ wàá mú kí ẹ̀mí rẹ̀ kọ́ máa bẹ dáadáa kẹ́mi rẹ̀ ọ máa bẹ lálàáfíà ìtútù ojú ọ máa bẹ fún ìbàlẹ̀ ọ máa bẹ fọ́kàn rẹ̀ ìfipáyọ̀ bá yà rẹ̀ ni ọlọ́run máa gbọ́ bùkátà rẹ̀ àti pé gbogbo ìdààmú àti wàhálà ilé ayé èèyàn bọ́ lọ́wọ́ rẹ̀ gbogbo pákáleke fìtínà wàhálà èèyàn bọ̀ lọ́wọ́ rẹ̀ ẹ rí ọ̀sán láti fẹ́ rí yẹn ó ní ètò hàn lára rẹ̀ ètò hàn nù sọ̀láàtì wa ètò sì pamọ́ wa èwo ló hàn nínú sọ̀láàtì ètò hàn nínú rẹ̀ ó ní í ṣe pẹ̀lú ara wa ìdìde dúró ìtẹ̀ ìforíkalẹ̀ àti ìjókòó àti gbogbo àwọn ìdáǹsọ lọ́rọ̀ àti ìdáǹsẹ níṣẹ́ nínú sọ̀láàtì eléyìí tó hàn eléyìí tó wá pamọ́ nínú ìdáǹpẹ̀ ní sọ̀láàtì ó ní í ṣe pẹ̀lú ọkàn nítorí pé ara lásán kọ́lá àti ṣe sọ̀láàtì àti tó ń fọkàn ṣe sọ̀láàtì ẹni tí ń ṣe sọ̀láàtì ó gbọ́dọ̀ jẹ́ni tí ń gbé ọlọ́run bá tóbi ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ń gbé ọlọ́run bá gbà ó gbọ́dọ̀ jẹ́ni tí ń payà rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ni tó nífẹ̀ẹ́ sí ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ń tẹ̀lé jẹ ó gbọ́dọ̀ jẹ́ni tí ń fẹ̀yìn fọ́pẹ́ fún ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ń tẹríba fún ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ń rẹra rẹ̀ẹ́lẹ̀ fọlùwà ẹlẹ́dàá ẹ̀rí eléyìí tó hàn nínú abala ń tà pé ní sọ̀láàtì èèyàn ọ̀dàni tí ń ṣe látàrí títẹ̀lé àti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú bí tí ṣe máa ṣe sọ̀láàtì tòró ti sọ pé sọ́lú kama ra'aytumuni usalli ẹ máa ṣe sọ̀láàtì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ṣe rí pé mò ń ṣe sọ̀láàtì èyí tó wá pamọ́ nínú abala sọ̀láàtì ń ṣe lélẹ́yìí ìyẹn ọ̀mọ̀ wáyé pẹ̀lú at-tawhid torí ẹni tí ò látàrí al-iman sọláàtì wo lọ fẹ́ ṣe ńgbà tó bá ti ní iman eléyìí tó pamọ́ nínú abala bíi sọláàtì tó ní í ṣe pẹ̀lú ọkàn yẹn o ó ní í ṣe pẹ̀lú al-ikhlas ṣíṣe àfọmẹ́sì fọlọ́ torí tó bá ṣe sọláàtì tó ṣe nítorí tọ́lọ́ kò níláárí kò wúlò kò sí ládàkà tó rí gbà náà ó tún ní ṣe pẹ̀lú al ìtẹríba ọkàn téèyàn bá ti ní ìtẹríba ọkàn fọlọ́ kò sáǹfààní nínú dájúdájú wọn ti sórí rẹ o àwọn amúmi àwọn ẹni tó ṣe pé wọn máa ní ìtẹríbọ kan nínú àwọn sọláwàtì wọn. ẹ̀rí sọláàtì ó ní ara ọlẹ́mì sọláàtì ọ̀lára ọlẹ́mì èwo lára sọláàtì ara rẹ̀ ní dúró ara rẹ̀ òun náà ní rúkú ara ń tó fi sára òun náà ní foríkàn ara ara rẹ̀ náà ní kíútà nkínú rẹ̀ ẹ̀mí rẹ̀ wọ́n kọ́ ẹ̀mí rẹ̀ ní ta'zimullah gbígbé ọlọ́run ọba tóbi khashiyatullah ìpayà ọ̀nà alhamdulilah ìmọ̀ afẹ́yìn kọ́nà so alhamdulilah ìmọ̀ tọrọ ń dáǹtẹ́ lọ́dọ̀ lọ ọ̀sẹ̀lfàrò ìtọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ wọ́sẹ̀nà wàlẹ́ àti mímọ̀ afẹ́yìn fún ọ̀sọ̀lẹ́tù ọ̀sẹ̀lẹ́mù alá rasulillah àti mímọ̀ ẹ̀sẹ̀ ọ̀sọ̀lẹ́ fún anabi muhammad sallallahu alayhi wa sallam àti fún àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn ẹrú ọlọ́run bá tán jẹ́ olùṣe dáadáa dájọ́jọ́ ọlọ́run ọba pa gbogbo olùgbàgbọ́ òdodo láṣẹ lẹ́yìn ìgbà tẹ́ bá ti gbàgbọ́ pé kò sí ọba kan tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah tẹ̀sí gbàgbọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ìyẹn ìyẹn ohun tẹ́ gbàgbọ́ tẹ̀ ń fi jẹ́ mùsùlùmí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó pa wá láṣẹ wípé ìgbésí ayé wa àgbọ́dọ̀ jẹni tí ń tún mú àwọn nǹkan mẹ́rin yìí wá àgbọ́dọ̀ jẹni tí ń ṣe àwọn nǹkan mẹ́rin yìí nínú ìgbésí ayé wa àwọn náà ni as-salat az-zakat ẹ jẹni tí wọ́n máa ṣe sọlẹ́t ẹjẹni tí wọn máa yọ zakat ẹjẹni tí wọn máa ṣe suyam ẹsìjẹni tí wọn máa ṣe hajj àwọn eléyìí lórígun ẹsìn islam orígun ẹsìn islam márùn gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn orígun ẹsìn islam yìí báyìí ìkọ́ra ẹni ìkọ́ra ẹni máa ṣe ń bẹ́ńbẹ́ àwọn ọ̀nà tá a máa gbà láti máa tẹ̀ láti ọlọ́run ọba wa nínú ara wa ni o àbí nínú dúkìá wa ni o àbí nínú ìfẹ́ ẹnu wa ni o àbí nínú tọ́lọ̀ ń dámọ́ wa ni o nítorí pé pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ ìlọ́lọ́wọ́n bó ṣe máa gbọ́ bùkátà wa lọ́lọ́wọ́n bó ṣe máa gbọ́ bùkátà wa ní ìbámu pẹ̀lú ntọ́lọ́nfẹ́ àti ntọ́jẹ́ ìlànà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí ò ní jẹ́ ìbámu pẹ̀lú ìfẹ́ náà tiwa. ní ìgbà tí mùsùlùmí bá ń ṣe sọ́láàt ó yẹ kí mùsùlùmí ọmọ ìpè àṣẹ ọlọ́run ọba ló ń tẹ̀lé o àṣẹ ọlọ́run tó ní í ṣe pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan nínú àwọn oríkèé ara òun nítorí kó lè pé a kó àwọn oríkèé wa náà máa ṣe ọ̀nà wo làwọn náà máa gbà láti tẹ̀lé tọ́lọ́run akọ àwọn oríkèé wa máa ṣe ọ̀nà náà máa gbà láti pa òfin ọlọ́run ọba nínú gbogbo nǹkan tá à ń nínú sẹ̀mí wa bóyá ìwà wa ni o ká kọ́ ìwà wa máa ṣe báwo lọ́nà ṣe máa tẹ̀lé bóyá ìbáṣepọ̀ wa pẹ̀lú ọmọnìyàn ni o ká kọ́ ìbáṣepọ̀ wa pẹ̀lú ọmọnìyàn báwo lọ́nà máa ṣe wa ni o ká àtìntọ́ hàn àtìntọ́ hàn lára ó fi jẹ́ ní tẹ̀lé tọ́lọ́ sọlá ti tẹ́ rí yẹn o akóni ìdáná ló jẹ́ o níbi àti máa hùwà àbàjẹ́ o ẹnì kan ò ní máa mójútó sọlá àti kẹ́ báńdì pàlàpàlà o ẹnì kan ò ní máa mójútó sọlá àti kẹ́ báńdì ségesège o à ń tatẹ́tẹ́ àmùtí àyálè àmúhùnkùnmù à ń jẹjẹkújẹ à ń ṣèṣekúṣe à ń rìnrìn kúrìn à ń kẹgbẹkẹgbẹ àwọn ẹgbẹkẹgbẹ ẹ ni tí máa mọ́kànlá wọn pa ẹ̀ṣẹ̀ أو منه حديث أبو هريرة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وآله وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم خمس مرات هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا متفق عليه أبو هريرة رضي الله عنه ó ní mo gbọ́ tí anábà muhammad sallallahu alayhi wa sallam sọ pé ẹ wá fún mi nírò tó bá ti pé akérèmọ́bòdò kan máa ń sàn ní iwájú ilẹ̀kùn ilé ẹnìkan nínú yín tónítàn wá ń lo àǹfààní akérèmọ́bòdò tí ń sàn níwájú ilé rẹ̀ yìí láti wẹ̀lẹ́ márùn lójúmọ́ ǹjẹ́ nǹkan kan wà sẹ́kù nínú eré ara rẹ̀ bí tí ń bá ń wẹ̀lẹ́ márùn lójúmọ́ àwọn sàhábà ní rárá nǹkan kan àti sẹ́kù nínú eré ara èèyàn tí yẹn bá ń wẹ̀lẹ́ márùn lójúmọ́ anábìíní eléyìí jẹ́ àpèjúwe àwọn sọ̀làwátì àkókò márùn-ún tọ́lọ́mọba ní ká máa ṣe lójoojúmọ́ ìfẹ́ lọ́lọ́run ọba máa fi wọ́n pa àwọn àṣìṣe rẹ̀ ìyẹn ni pé tí wọ́n bá mójútó sọ̀làwátù hams tó ń ṣe dáadáa lójoojúmọ́ lẹ́ẹ̀márùn yìí ọlọ́run ọba máa fi pa àwọn àṣìṣe rẹ̀ rẹ̀ ọ wàá di àtúnbí tí ò ní lẹ́sẹ̀ lọ́rùn gẹ́gẹ́ bí ẹni tí ń wẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ tí ò ní sẹ́kùn kankan nínú èrè ara rẹ̀ alimami Bukhari àti Muslim àwọn náà ni wọ́n gba ìgbà wá yìí wá kí ni máa mú kí ọkùnrin ó dúró dọ́gba nídìí ṣíṣe tọ́lọ̀ ọkùnrin ò lè dúró dọ́gba o bẹ́ẹ̀ ni àwọn oríkèé wa wọn ò lè dúró dọ́gba o àyàfi pẹ̀lú nǹkan méjì ìwọ ń fẹ́ kí ọkàn rẹ ó dúró dọ́gba ó sì ń fẹ́ káwọn oríkèé rẹ ó dúró dọ́gba nǹkan méjì ló sì. alákọ̀ọ́kọ́ òun náà ni kọ́ ọjọ́ ẹni tó fún ẹni tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí lọ́lá lórí ntẹ̀mí tiẹ̀ ń fẹ́ ẹni tó lọ́n fẹ́ ó fún lọ́lá lórí ntẹ̀mí tiẹ̀ ń fẹ́ subhanallah ọlọ́run ọba ń fẹ́ ká sùn ọlọ́run fẹ́ ká tẹ̀lé tẹ̀ ká tẹ̀lé tó ọlọ́run fẹ́ ká tẹ̀lé tẹ̀ anabi òun muhammad sallallahu alayhi wa sallam wàá fún lọ́lá lórí nǹkan tí ọkàn tiẹ̀ ń fẹ́ ọlọ́run bá ń pẹ́ ká sí ọlọ́kan nínú ìjọsìn kò fẹ́ ká ṣẹbọ sàn nínú ìjọsìn ọ̀n fẹ́ ká máa pè lónìí ká ká máa pè nǹkan mí pẹ̀lú òun ọ̀n fẹ́ ká máa bẹ̀rù lónìí ká ká máa bẹ̀rù nǹkan mí pẹ̀lú òun ọ̀n fẹ́ ká sáàdì òun lónìí ká ká máa sáàdì nǹkan mí pẹ̀lú òun wàá fún lọ́lá lórí nǹkan tẹ̀mí ìjẹ́ ń fẹ́ bákan òun náà là ń pè ní ẹ̀ṣẹ́ríyà òun náà là ń pè ní ẹ̀ṣẹ́ríyà ọgbọ́dọ̀ sí àgbéga ẹ̀ṣẹ́ríyà ẹ̀ṣẹ́ríyà òun náà ní sọ́lọ̀ ní kẹ́sì àti ètò ní kẹ́mẹ́sì òun là ń pè ní ẹ̀ṣẹ́ríyà kájí ó yé wa ṣẹ̀ríyà nìyẹn ìyẹn ní kí n tọ́lọ̀ ní kásì àti ètò ní kámẹ́sì ọgbọ́dọ̀ sí àgbéga rẹ̀ ṣíṣe àgbéga rẹ̀ níbo ní ti wáyé ìmọ̀ wáyé ni látàrí pé a ṣe àgbéga ọlọ́run ọba tó pa wá láṣẹ a ṣe àgbéga ọlọ́run ọba tó kọ̀ nǹkan fún wa ọlọ́run ọba tó ga tó gbangba téèyàn bá jẹ́ni tí ń gbé ọlọ́run ọba ga tíyàn bá jẹ́ni tí ó ṣàgbéga ọlọ́run ọba tọpa wa lásì tọkọ nǹkan fún wa báwo ló ti wá pẹ́ ṣe àgbéga òfin tiẹ̀ òfin rẹ̀ tó ní kó ṣe òfin rẹ̀ tó ní kó ọmọ ṣe òní ṣàgbéga rẹ̀ àṣe sábàbínú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ fetí pàlàbọ̀ òfin ọlọ́run wọn máa fetí pàlàbà ńtọ́lọ́ ní kó ni fi lè tẹ̀ kí ẹlẹ́yìn tí wọ́n máa ṣe nǹkan kan nítọ́ da kò sí àyàfi nítorí pé orípa àwọn èèyàn ń wò àwọn èèyàn yẹn ní tìtorí wọn sí ó lè máa fẹ́ láti fi gba yìí lọ́dọ̀ àwọn èèyàn ó lè fẹ́ fi gbókun lọ́dọ̀ àwọn èèyàn ìgbà míì ẹ̀rí téèyàn míì tí wọ́n máa jìnnà sí tí ọ̀dà yóò máa sá fún un zina ọ̀dùbìlà olè jíjà ọ̀dùbìlà jàmbá ọ̀dùbìlà kì í ṣe ti rọ lọ níṣẹ́ ní ṣe kọfẹ dẹni ẹpẹrẹ lójú wọn àbọ ń bẹ̀rù irú ìyà tó lè fi jẹun tọ́wọ́ bá pa wọn ìdí tí ò fi jalè mu ọ ń bẹ̀rù ìyà tó lè jẹun tọ́wọ́ bá rà wọn kì í ṣe nítorí tọlọ ó ti mọ̀ pé tó ń bá jalè wọn gé òun lọ́wọ́ ó ti mọ̀ pé tí òun bá pààyàn wọn pa òun ó sì ti mọ̀ pé tó ń bá mu tí wọn jẹgba lápèjúwe torí rẹ̀ lẹsẹ ní ìdíkọ lọ sí di pàlàpàlà kì í ṣe torí ọlọ torí rẹ̀ ẹni tó ṣe ẹni tẹ́ ṣe nítorí àwọn èèyàn tó sì pa ń tọ́pa títì nítorí àwọn èèyàn kò se ń tó se kò sí pàǹtọ́ pàtìtì nítorí pé ń gbé ń ṣàgbéga ọlọ́run ọba tí ì pani láṣẹ ọlọ́run ọba ti kọ̀ǹkà fún mi torí náà kò sí àgbéga àti ọlọ́run kò sì sí àgbéga àti ọlọ́run ọba kọ eléyìí táwa ń sọ òun náà ní pé ká ṣàgbéga ọlọ́run ọba ti pani láṣẹ ká ṣàgbéga ọlọ́run ọba ti kọ̀ǹkà fún yẹn torí náà báwo láyà ṣe mọ̀ pé lágbájá o ó ń ṣe àgbéga àwọn àṣẹ ọlọ́run ọba wa báwo láti mọ̀ pé lágbájá kò sí nínú ẹni tí ń tẹ́ńbẹ́lú àwọn àṣẹ ọlọ́wọ́n ọba wa. alákọ̀ọ́kọ́ oníníkárí pé ẹrú ọlọ́wọ́n ọba yìí ó ń ṣe àmójútó àwọn àkókò àwọn àkókò àṣẹ ọlọ́wọ́n àṣẹ ọlọ́wọ́n ọba ó ní ká ṣe sọ̀làwátì hams àwọn sọ̀làwátì tọ́lọ̀ ní ká ṣe ọ̀fà àkókò sí ó sì ní inna salata èyí tó ń pè rákà mẹ́rin kò sí rákà mẹ́fà rí eléyìí tó ń pè rákà méjì kò sí rákà mẹ́ta rí kí ó tó ní ká ké ń bẹ̀ ọmọ àké rúkú tó ní ká sí ń bẹ̀ ọmọ àsè ìforíkalẹ̀ tó ní ká sí ń bẹ̀ ìmójútó gbogbo ìtọ́jú orígun gbogbo ìtọ́jú ọ̀ranyàn gbogbo ìtọ́jú sọ́nà nínú àwọn àjọsìn iná ní mójútó ó sì ń rí ó sì ń sojú kòkòrò láti ṣe lọ́nà tí ó fi jẹ́ àṣepé èyí sì jẹ́ni tí máa fi falẹ̀ èyí máa yára lọ láti lọ ṣe lásìkò rẹ̀ bá ti tó yóò lọ sí lẹ́ni tí ń dunnú eléyìí fi hàn pé a ah, lágbájá o àmì ni lórí pé ń ṣe àgbéga àwọn àṣẹ ọlọ́run ọba wa. tí ìjọsìn ìbá ti lè bọ́ ọmọ lọ́wọ́ látàrí àwọn àdíwọ́ kan kò lè bá sọ̀láàtù pẹ̀lú jama ẹ̀rì tí ọkàn rẹ̀ bàjẹ́ ẹ̀rì tí ìbànújẹ́ tí wọ́n hàn lójú rẹ̀ eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò máa sàmì pé á ah, lágbájá yìí ń kọ́ ó ń ṣe àgbéga àwọn àṣẹ ọlọ́run ọba wa tá a bá rí ẹrú ọlọ́run tó ṣe pé ìgbà tó bá bínú sí ẹ̀ yóò bínú sí ẹ̀ nítorí tọ́lọ́run gbàtọ́ bá rí pé ẹ̀ ń fa gbọ́n ọlọ́run ọba yẹn ẹ̀ ń fi òfin ọlọ́run ọba ṣeré nítorí wọn bá ní kẹ́ ẹ má ṣe ẹ̀fín sẹ́fẹ̀ nítorí wọn bá ní kẹ́ ẹ jìnnà sí ilẹ̀ rọ́ọ̀lù yóò bínú sí i nítorí eléyìí kì í ṣe nítorí ìtara tiẹ̀ àmọ́ nítorí tọ́lọ̀. ẹni tó ti pé ọmọ abọ́kàn jẹ́ nígbà tó bá rí báwọn èèyàn ṣe lọ òun náà ní máa rẹ́rìn pé tó wù wọn wá ń ṣe tí mo rẹ̀ máa dùn tó bá rí báwọn èèyàn tẹ̀lé tọ́lọ̀ àmì pé èèyàn ṣe àgbéga aṣọ ọlọ́run ọba ẹni tó ṣe pé kì í pé yóò wá so torí pé ẹni tí máa ń lé ibo nìdẹ̀kún wà ibo nìdẹ̀kún wà ká irú wọn ò ń ṣàgbéga àwọn aṣọ ọlọ́run torí ọba tó ṣòfin dídẹ́kun wà ń bẹ̀ òun náà ló ṣòfin míì tó dàbí ìgbà tó ṣe polè èèyàn tí ó sì jẹ́ pé kò ní máa wá nǹkan tó ṣe jẹ́ ẹ́ kí ló pàtà àti ṣe léyìí tẹ́mi ọba máa ń tọ́ pàtà àti ṣe ní ṣe eléyìí ò sí náà tí ń ṣàgbéga àti ọlọ́ torí mélòó la lè mà nínú ìdítọ́fà tọ́lọ́mọ bá fi ṣe àwọn nǹkan tó ṣe lófin mélòó la lè mà ẹni tó ṣe pé tó bá mà ìdítọ́fà yóò dúpẹ́ fọlọ́ tí ò sì mà yóò tún tẹ̀lé tọ́lọ́ náà yóò tún tẹ̀lé tọ́lọ̀ náà. wáyé o àwọn àti ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba fi wá pa wa oríṣi méjì ni. ọ̀nbẹ nínú àwọn àti ọlọ́wọ́n ọba wa alákọ̀ọ́kọ́ eléyìí tó ṣe wípé àwọn àtẹni tó ṣe pé máa dùn máyà yìí máa dùn máyà láti ṣe gẹ́gẹ́ bí àti ọlọ́wọ́n ọba wa tó ní ẹjọ́ yìí máa dùn máwọn èèyàn à tààrà ni ọ̀fẹ́ jẹun ọlọ́run ni a máa jẹ nínú ntọ́ mọ́ nínú ntọ́ dáa yìí máa dùn máyà àti ọlọ́run tó tún dá lórí pé ẹsẹ̀ yàwó tó bá wù yìí yìí máa dùn máwọn ọlọ́run tó wá sí lẹ́tọ̀ọ́ sí lórí imáìlì ìmọ̀ àdùn máa yẹn ó lẹ́nu mi ìjọ jẹ́ mùsùlùmí ó ti torí rẹ̀ wá di mùsùlùmí pé nígbà tó jẹ́ pé òfin ẹ̀sìn sáàmù ti gbà pé kí èèyàn fẹ́ sí lórí ìyàwó mẹ́rin eléyìí wù mí púpọ̀ inú eléyìí máa dùn máa yẹn bákan náà àti ọlọ́run tó dá lórí wípé òun gbà fún yín láti láti dẹdẹ ẹran orí ọ̀dà àbí ẹran inú òkun gbogbo eléyìí máa dùn máa yẹn àti ọlọ́run ọba eléyìí tó dá lórí ẹ̀jẹ̀ ẹmu ẹsẹ̀ ń tọ́ da ẹ̀jẹ̀ ń tọ́ da ẹlòsíbi tọ́ da ẹsẹ̀ ìyàwó tó bá wù gbogbo eléyìí máa dùn máa yẹn nítorí bẹ́ẹ̀ nínú àwọn àti ọlọ́run ọlọ́run bá tó ṣe irú òfin eléyìí òun náà ló tún ṣòfin tí máa jẹ́ pé nǹkan kórìíra ni fẹ́mi èyí tó ṣe pẹ́mi ọ̀fẹ́ nínú àwọn nǹkan tẹ́mi sì kórìíra tí ọ̀fẹ́ òun tún pín sọ́nà méjì nínú wọn àwọn náà ni nínú àwọn nǹkan tí ẹ̀mí kórìíra àwọn náà ni oríṣi alákọ̀ọ́kọ́ àwọn àṣẹ tó ṣe pé wọ́n fúyẹ́ àṣẹ fúnfún yẹ ni wọn ò lè lọ títí gẹ́gẹ́ bí ẹ̀sàdúà gẹ́gẹ́ bí ẹ̀sìn rántí ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ báyìí báyìí báyìí ẹ mójútó wọn gẹ́gẹ́ bí àwọn náfìlà báyìí báyìí báyìí ẹ má jọ gbẹ̀yìn inú sẹ́yìn gẹ́gẹ́ bí ẹ máa ṣe sọ̀rọ̀ ẹ máa ṣe alukur'an àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń ti bó ti ṣe fúyà ẹ̀mí kórìíra rẹ̀ ẹ̀mí kórìíra rẹ̀ ẹ̀ táwọn àtàdúrà náà ní kí bùkà tó tó bíá ẹ̀ àtúgbọ́dọ̀ ṣe nǹkan àtúgbọ́dọ̀ ṣe nǹkan báyìí so ẹ rí i pé ẹ̀mí ẹ̀mí ọ̀ma kórìíra rẹ̀ kódà bíi ta alákọ̀ọ́kọ́ pé ẹ̀jẹ̀ ẹ̀ mú ẹ̀jẹ̀ tó bá wí yín so ẹlẹ́kejì yóò dàbí rẹ̀ ẹlẹ́kejì nínú àwọn àṣẹ ọlọ́ọ̀ eléyìí tó ṣe pé ẹ̀mí máa kórìíra òun náà ni àwọn àṣẹ tó ṣe wípé wọ́n wúwo àwọn àṣẹ tó ṣe pé wọ́n wúwo gẹ́gẹ́ bí ìpèpè lọ́sọ̀dọ̀ lọ àṣẹ lè wúwo ṣé gbogbo èèyàn ló lè pèpè lọ́sọ̀dọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó ló ń pèpè lọ́sọ̀dọ̀ lọ ìbọ̀dọ̀ ara wọn pèpè lọ ọ̀dọ̀ ara wọn pèpè lọ sórí wọn fi ń wówó ni wọ́n fẹ́ fi gba ìlú wọ́n fẹ́ fi lórúkọ àtòríkì papọ̀ ni bákan náà al-amru bil ma'ruf ẹ máa pa àwọn èèyàn lọ síbi ẹsẹ̀ dáadáa kẹ́ ẹ sì máa kọ ìbàjẹ́ fún wọn. Ah, ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ kí ẹ ṣe gbogbo yẹn ló lè ṣe. ìdí nìkan àwọn kan fi fọwọ́ mú àmọ̀ rẹ̀ màrú wọn ní àná ìlànà múnkà àwọn ò lè ṣe àwọn ò lè kọ ìbàjẹ́ fún yàn dáadáa làwọn máa pè yẹn lọ sí ìdìrẹ́ yẹn tá a lè fẹ́ fi jọ nínú ẹ̀sìn Islam bákan náà aljihadu fi sabilillah ìjagun sójú ọ̀nà ọlọ ó lé ó lé kì í ṣe gbogbo yẹn ló lè ṣe torí ẹ àwọn àṣẹ Ọlọ́run ọba ni. imáàni tẹ̀lé yìí o ó máa ń lékún tí yẹn bá ń tẹ̀lé àṣẹ Ọlọ́run àṣẹ Ọlọ́run ètò fúyà àbí ètò wúwo tí yẹn bá ń tẹ̀lé méjèèjì imáàni máa lékún. tí imáàni bá ti ti lékún gbogbo ní tẹ̀yàn kórìíra àrùn yóò dín tẹ̀yàn nífẹ̀ẹ́ sí èyí tó wúwo yìí nínú àwọn àti ọlọ́run táwọn òkú sọ̀rọ̀ yẹn yóò bá dín tó fúyẹ́ èyí tó lọ́n gbà lérò fún ẹrú yóò wá sẹ̀ sàrẹ̀ ẹrú látàrí ìpèpè àti ìjọsìn fọlọ eléyìí wọn á mú kí àwọn oríkèé rẹ káwọn náà máa ṣètò lọ. ọlọ́run ọ̀bẹ́lẹ̀ dá wa nínú àwọn ẹ̀mí wa nínú ẹ̀mí ọmọ èèyàn oríkèé abala ọ̀nà méjì lọ́nà ní kí ẹ̀mí ọmọ àṣìṣe gbà. abala alákọ̀ọ́kọ́ òun náà ni tíṣiṣẹ́ tẹ́mi máa ṣiṣẹ́ lọ sí agbára ìpaniláṣẹ láti ṣe ntọ́takùtọ̀ lọ. abala kejì dẹ́mi máa ṣiṣẹ́ òun náà ní ṣiṣẹ́ gbọ̀ngàn náà tó yẹn fi máa ṣe ntọ́bàtọ̀ lọ́wọ́ bá mu. oríṣi ọ̀nà méjì ilẹ̀ mi máa ṣiṣẹ́ gbà. wọ́n náà sì máa rí nínú ara rẹ̀ gbàmí tó bá fẹ́ ṣe dáadáa tó fẹ́ tẹ̀lé tọ́ náà ẹ̀mí yẹn máa sọ fún ẹ pé má ṣe má ṣe ìwọ nìkan wà láyé ni ọbẹ̀ di màlẹ́kà ni àbọ̀bẹ̀ di sáábẹ̀ ni. so abala kejì oní ẹ̀mí tí wọ́n máa pọ̀ lọ sí ti pé ṣé dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó o lè bá a nífọ̀kànbalẹ̀ kó o lè bá a rí dáadáa gbà láyé àtìlẹ́yìn ikú rẹ̀ so èèyàn mọ̀ á gbìyànjú láti jẹ́ kí abala tí pèèyàn lọ sí di ṣe dáadáa abala tí pèèyàn lọ sí di tẹ̀lé tọ́nà abala tí pèèyàn lọ sí di tẹ̀lé tànàbí sallallahu alaihi wa sallam tí ó fi lágbára ju abala tí pèèyàn lọ sí di takòtọ́ náà lọ. mo rò pé tí wọn náà bá wo àyíká rẹ tó wọ̀ tó tó wò sí gbogbo nǹkan tá à ń sọ yìí púpọ̀ nínú rẹ̀ yóò yọ wọn á rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tá à ń jọ ń pinni lọ sí di takotọ lọ ni pinni sí di tẹ̀lé torí ẹ̀ ló pé àwọn èèyàn míì wọ́n ti jẹ́ngiri sínú gbogbo àwọn àwàbàjẹ́ wọn sì fẹ́ jáde nínú rẹ̀ nítorí pé ẹ̀mí tí pe ní lọ sí ti takòtò náà ó ti tẹ̀ wọ́n lágbára jù nínú ìgbésí ayé wọn ìdí ni wọn ò ní fẹ́ kúrò nínú wà bàjẹ́ kódà tó máa ń sọ fún wọn pé kíní yọ̀dà kíní yọ̀dà yọ̀ máa yín wọn ni péjọ ni wọ́n délé ayé àwọn ti kọjá gbogbo fi kíní kalẹ̀ fi kíní kalẹ̀ èyí táwọn ṣe kú làwọn ṣe la ilaha illallah nígbà tó sì rí ẹlòmíì tó ṣe pé jẹ́ máa ti pàkíyèsí rẹ̀ pé tẹ̀sí yọ̀dà eléyìí rẹ̀ sọ̀nà kíákíá yóò ti fi sílẹ̀ ẹ dákun tẹ bá tún rí kí mo ṣe nǹkan méjì ọ̀dà ẹ tún pàkíyèsí mi kọ́ táwọn àwọn padà síbi sọ láti tá a sọ̀rọ̀ rẹ̀ yìí bẹ́ẹ̀ náà lórí wọn bẹ nínú àwọn èèyàn tó ṣe pé ẹ̀mí tí wọ́n sá máa sọ fún kẹsà fún mọ́tíláṣí náà jìnnà sáwọn mùsùlùmí má bá wọn kópa nínú sọ láti má darapọ̀ mọ́ wọn. irú rẹ ní wọn àmọ́ lọ bó ọmọ pé ìwọ ti lówó ni ìwọ ti lọ́lá ìwọ ti bẹni gíga irú rẹ kọ́ ni wọ́n wá ń di sọ láti àwọn àyọ̀hàn náà àwọn olùsí àwọn aláìní àwọn ní lọ mọ́tíláṣí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn tọ́lọ̀ ń bùkún ni wọ́n máa ṣe. rọmọdán náà ló dé ìwọ náà ń sálùwàlà àbíjọ́ ló ti sin lọ́nkàn yìí ìbí wọn náà máa bẹ́ẹ̀ ń bẹ̀rẹ̀ ló ti sin lọ́nkàn yìí ìbí wọn náà wá mọ́tíláṣí rí bàlá sọ dábọ̀ wà lásán ná ṣe bọ́tà mọ́sálásí ni ó tún rí mọ́sálásí ó tún tú lẹ̀ ọkọ ọkọ rọmọbọ́n náà wá jẹ́ wá wọ mọ́sálásí náà ilẹ̀ ìlọ́lọ́ ó sì bẹ́ẹ̀ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé rọmọbọ́n náà ń bẹ rọmọbọ́n náà sí mọ́sálásí náà ورجلا قلبه معلق بالمساجد nínú àwọn ẹni tó náà àkókò sábẹ́ bòjì rẹ̀ ní lọ́jọ́ gbẹndà kìyàmà lọ́jọ́ tí wọn sì bòjì àfitọ náà ẹni tó ti kọkàn rẹ̀ wà mọ mọsálásí náà gbogbo gba náà tó bá ti sinú àtọyà ọgbà bisẹ rẹ lọ lásìkò sọ láti bá tún ti tẹ tó bá tún ti dé ó tún ti dé tó irú àwọn ilé wọn wà láwùjọ jọmọ ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa káfí máa ṣe lójú méjèèjì bọ́lá ọba tó ṣe ń fẹ́ ẹ bẹ́ẹ̀ àgbà ṣe pọ́ọ̀nì láàyè nínú ìgbésí ayé wa kí ni nǹkan tẹ̀ ń ti gbèsè ayé yín sí tó fi wá jẹ́ pé àti ṣètò náà ọwọ́ àti ṣòro fọ́pọ̀lọpọ̀ kí ló dé téèyàn ní sinú ọba wa ọlọ́run ọba ní dáwọ́ dáwọ́ kò dáwọ́ nítorí asánásá kò dáwọ́ nítorí ìrẹ́gbẹ̀ torí ìranù torí gbogbo náà dára dákàtàkàtà dágbàdàgbà tọpọlọpọ ń báka tó jẹ́ pé òǹga alára kò tí ì rójútù ìgbésí ayé rẹ̀ ọlọ́run dáwọ́ nítorí kálí bá wa sìn owó tá a ní ọlá tá a ní ipò tá a ní tí ọ̀gá ti ràn wá lọ lórí àti sinú ó túmọ̀ sí gbogbo ẹ̀ ti di mùsùlùmí ó ti di àdáwò ó ti di fìtínà owó pọ̀ kọ́ni túmọ̀ sí polówó rere lè yàn o owó lọ tabua kọ́ni túmọ̀ sí polówó agbada ó rí nǹkan mú ilé ayé kò sí nǹkan kan tó rí mú jọ̀ràn lọ torí gbogbo ẹ̀ náà ló ṣèṣirò ń parẹ́ tó bá ti lọ́la lókè yára ṣùgbọ́n tí wọ́n pè lórí rẹ̀ òun náà nípa ẹ̀ ọ̀nà. walastu ara sa'ada tajma'a malin walakinna at-taqiyya huwa as-sa'id. wọ́n ní àwọn òrí pé oríire ń bẹ́ǹdì pé ká lórúkọ jọ ṣùgbọ́n tí wọ́n pè lórí rẹ̀ òun náà ní kéèyàn jẹ́ni tí ń pa ẹ̀ ọlọ́run ọba kó sèmi pẹ̀lú rẹ̀ lẹ́ni tí wọ́n máa pa ẹ̀ kí ni ìdájọ́ sọ̀dá bákan jùlọ àwọn sọ̀làwátù khams sọ̀làtù subh sọ̀làtù dhuhr sọ̀làtù asr sọ̀làtù maghrib àti sọ̀làtù isha àwọn sọ̀làwátù yọ̀ ọ̀nà yẹn ni wọ́n jẹ́ o ibi ká máa mójútó wọn gbogbo ọ̀kọ̀ọ̀kan lákòókò rẹ̀ èyí tó bọ́ sọ̀sán àbí èyí tó bọ́ sóru gbogbo àwọn sọ̀làwátù ká máa mójútó wọn ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí mùsùlùmí tó jẹ́ni tá a ti la kásì náà ń bọ̀ lọ́rùn nítorí pé èèyàn dàgbà débi pé a ti la kásì náà ń bọ̀ lọ́rùn òun náà lẹ́ni tó bá ti bàlágà ọkùnrin ni o tàbí obìnrin gbogbo wa pátá lọ́lọ́run ọba ṣe sọ̀láàtì lọ́ràn yẹn lórí wa ọ̀rọ̀ obìnrin ọ̀lẹ́sìn àbọ̀lẹ́sìn tí wọ́n máa sọ̀sọ́kùsọ òtí rẹ̀ wáyé rárá ni atọkùnrin àti obìnrin gbogbo wa lọ́lọ́run bá wò ọkùnrin ọwọ́ àlìjáná obìnrin ọwọ́ àlìjáná iṣẹ́ kan náà sì ni kálukú sì tó fi rà àlìjáná wò ọkùnrin ọwọ́ náà obìnrin ọwọ́ náà iṣẹ́ kan náà kálukú sì tó fi wọ́n náà ọlọ́mọ sàwà lọ́mọ náà ẹni tí ìdánwò ẹ̀yàn sọ̀rọ̀ tí ó kú òfin nígbà kan òun náà lẹni tí ń ṣe nǹkan sùn àbóbìnrin tó bímọ tẹ́jẹ̀ ìbímọ ń jáde lára rẹ̀ gẹ́gẹ́ bá ti ṣe ṣe àlàyé lọ́pọ̀lọpọ̀ àwọn náà ti títí wọn fi mọ́ra ni tẹni tí ń sìn kóso bá ti mára o ti parí nìyẹn o náà tún padà sí di sọlá tẹni tẹgbẹ bí wọn jáde lára rẹ tẹjẹ bá ti dá o náà tún padà sí di sọlá ẹ ẹ sọlá ti dáhùn sọ̀rọ̀ rẹ yíba alo lọ kápá jù nínú àwọn orígun ẹsẹ islam márùn lẹ́yìn shahadatu an la lẹ́yìn náà la gbọ́dọ̀ wa muhammad sallallahu alayhi lẹ́yìn eléyìí sọlá tó ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ nínú òní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta dájúdájú ọ̀ràn yẹn tá a fà kókò sí ẹni sọlá ti jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo eléyìí wáyé nínú suratul nisa àyà kẹta lẹ́yìn tọ́gbọ́n. bákan náà ọlọ́run bá ti sọ pé hafidu ala salawati wa salati al-wusta wa qumu lillahi qanitin eléyìí wáyé nínú suratul baqara àyà kejìdínlógójì lẹ́yìn tọ́gbọ́n méjì ọlọ́run yẹn máa mójútó àwọn salawati márùn-ún ẹ sì máa mójútó sọlá ti tààrin as-salatu al-wusta salatu al-asr ìyẹn sọ̀rọ̀tì làásù ẹ máa mójútó wọ́n kó mọ̀lẹ́ lẹ́yìn kọ́mìtì ẹ sì jẹ́ni tó dúró fọlọ́run ọba tí wọ́n máa jọ́sìn fún lẹ́ni tó ṣe pé ó dákẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ àwọn èèyàn nínú sọ̀dá gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith ayé wọ́n kó mọ̀lẹ́ lẹ́yìn kọ́mìtì ayé wọ́n kó mọ̀lẹ́ lẹ́yìn sákìtì ẹ dúró sẹ́sìn fọlọ́run ọba lẹ́ni tó máa sọ̀rọ̀ àwọn èèyàn nínú rẹ̀ eléyìí ó fi hàn gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé sọ̀rọ̀ àti kìí ṣe nǹkan rí ọ̀ràn èèyàn ní sọ̀dá àṣẹlélẹ́yìí ẹ̀ mójútó sọ̀lá àṣẹlélẹ́yìí ó túmọ̀ sẹ pé ọ̀ràn yẹn ní sọ̀lá a kì í fi ṣeré nínú hadithi abdullahi ibn umar ọmọ khattab radiyallahu anhuma olóòdàbí muhammad sallallahu alayhi wa sallam sọ pé bóyá islam wà ala khamsin شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه النبي صلى الله عليه وآله وسلم وصل من حديث عبد الله وعمر بوا ويكي وليو قمان العام إسلام للوري àkọ́kọ́ nínú wa òun náà ní ká jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fi òdodo jọ́sìn fún àyàfi Allah káàsì tún jẹ́rìí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rọ ọlọ́run ránṣẹ́ ọlọ́run kama ẹlẹ́kejì omi ká máa gbé sọ̀dá ti dúró lọ́ngbọ́n yẹn tọ́ka láti yẹ tọ́ba wó dànù ìsìlámù rẹ̀ wó dànù ọlọ́mọ wo ìsìlámù tiwa dànù. ẹlẹ́kẹta ìtẹ́ ìtẹ́ zaka ìtẹ́ ẹlẹ́ẹ̀kan àwọn onáni sọ́yìn rọmọbọ́n kọ́ ọmọ gba kọ́ ọmọ gba rọmọbọ́n nígbà tí rọmọbọ́n bá dé. a ti tẹ́lẹ̀ nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma bánàbí muhammad sallallahu alayhi wa sallam wọn sọ fún mu'adh bin jabal radiyallahu anhu nígbà tí wọn lọ sílẹ̀ yemen alábìnrin odòcóhùn ila shahadati an la ilaha illallah wa anni rasulullah òun lọ sí ìdìkan jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdòdó jọ́sìn fún àfi Allah àti bá nàbí Muhammad sallallahu alayhi wa sallam yìí ránṣẹ́ ọlọ́run ọba ni fa innahum ata'u kalibari tí wọ́n bá tẹ̀lé tiẹ̀ nínú eléyìí fa a'limhum anna Allah wọn fi ọlọ́run ọba ti ṣe sọ láti àkókò márùn lọ́rùn àyàn lé wọn lórí eléyìí tí àti lọ́sàn eléyìí túmọ̀ ọlọ́run ti ṣe sọ́láàtì àkókò márùn lọ́rùn àyànlé wa lórí èyí ti rí kí sọ́láàtì tẹ wá jẹ́ ìdákùrẹ́. eléyìí jẹ́ bí o ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáwà bó sọ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnìkọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi ń lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ lọ́kọ̀ a máa mú wọn lò nínú ìsẹ̀mí wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ ìyókù tún di ọ̀sẹ̀ tó ń bọ̀